رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين adúpẹ́ fún Ọlọ́run Ọba Ọlọ́run Ọba kí tó ṣe Ramadan ìpè ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wá láti gbà òní jẹ́ ọjọ́ kẹrin nínú oṣù Ramadan ẹjẹ́ wà ní farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ lórí láti ní ètò yìí tó wà húdà ní wàbúṣọ̀rọ̀ láti orí àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàràwùdé ìbádìbò rọ́jì kẹlọ́ba kí yóò ṣe ní ọ̀rọ̀ bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa saxbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. àti maa ife ramadan ọ̀ràn àyàn ni lórí gbogbo mùsùlùmí. a ti ti ṣe àlàyé kẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn àyàn lórí gbogbo mùsùlùmí tọ́jẹ́ ni tó ṣe kó ti bàlágà mùsùlùmí tó ṣe kó ní làákàyè mùsùlùmí tó ṣe kó lágbára láti gbà mùsùlùmí tó ṣe pé ó jẹ́ ẹni tó ṣe pé tó lè mú ni má gbà kò sí pẹ̀lú ẹ̀ bí nǹkan oṣù bí ẹ̀jẹ̀ ìbímọ. a ti ṣe àlàyé ipe ẹni tí rọmọbọ́ọ̀nà jẹ́ ọ̀ràn yàn lé lórí yìí báyìí ó gbọ́dọ̀ mọ̀ lọ́ràn yàn ó sì gbọ́dọ̀ mọ̀ dénúdénú ipe ọ̀ràn yẹn ni Ramadan iye méjì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kò gbọ́dọ̀ wá sí ọkàn rẹ nípa bẹ́ẹ̀ torí ẹ̀ àti mùsùlùmí tó nímọ̀ àti mùsùlùmí tí ò ní mà àtàrà àtàrà oko ògbọ́n ọlọ́mọ pé Ramadan yẹn lórí gbogbo mùsùlùmí kọ́dà ẹni tí kìí ṣe mùsùlùmí gan bá wọn dààmú ipe ọ̀ràn yẹn ló jẹ́ ọ̀nbẹ nínú àwọn èèyàn ní ìsìn báńtí ṣe ń bá Ramadan lọ ẹni tó ṣe pé lọ́dọ̀ tiẹ̀ kò ṣe sábà bá yóò sọ pé wọn gbà pọ́nrán yẹn ni àwọn ẹ̀rí tó sì múni mọ̀pọ́nrán àyàn ni àwọn náà nì ó sì sọ pé síbẹ̀síbẹ̀ ìwọ ọ̀gbà pọ́nrán àyàn ni tó o bá fi lè ṣe bẹ́ẹ̀ kafart ó ti di kèfèrí nìyẹn o tẹ́ ẹ bá sì di kèfèrí lábẹ́ òfin ọlọ́run ọba wa eléyìí túmọ̀ sí wípé á ya ìwọ àtìyàwó rẹ o ìwọ fúnra ara rẹ o sì sínú ẹni tó lè sálámà sí mùsùlùmí tí mùsùlùmí kan dáhùn sálámà rẹ má tó bá jẹ́ pé fi tẹ́tí ń lo ṣẹ̀ríà ni ìpànìwọ̀n pa ọ́ kí kálukú sinmi torí ara islam tó gbà náà nù torí pé nígbà tí wọ́n ti gba islam torí pé islam ò yẹ lómi náà ni wọ́n fi máa sọ̀sọ́ kú sọ ara islam tó ti gbà ní pé nígbà tí wọ́n bá ti ní ìsinmi wọ́n pa mí tọ́ ìwọ fúnra ara rẹ ti jẹ́jẹ́ bẹ́ẹ̀ òfin ọlọ́run sì lélẹ́yìí wọ́n pa ọ́ nítorí pé olóòsẹ̀sìn ọlọ́run ọba máa a sì tó bá ti tọ́lọ́wọ́n bò pé òun ti ṣètọ́ni lókù lọ tọ́fẹ́ máa ṣe islam ọ̀wá gbà bẹ́ẹ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wọn náà nàbí muhammed sallallahu alayhi wa sallam ó ní man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá fi islam sílẹ̀ tó lòun ò sí ma ìpànìkẹ́ pa rawahu al-bukhari al-imam al-bukhari rahimahullah ló gbé jáde tó ọmọ ike ìrẹ́gbẹ́ ló ń ṣe nígbà tó ọlọ́ọ̀gbà pé rọmọbánà ara islam tó ọmọ kí nǹkan ti ń ṣe ọgàn ìwọ́gàn ọ̀daràn nígbà tí wọ́n tákìtì pakọ́ sí rọmọbánà tí gbogbo mùsùlùmí ń ṣe nítorí pé ìwọ́n ń tiẹ̀ ọ̀ ń sọ ike ẹni tí ó fi yí ọ ikpe ọ̀ràn yẹn ni iná ló ń retí náà ọ̀dájú pé kú ló ń retí nígbà tó bá kú tó kúkú ẹ̀sìn wọn bá wá ní kí wọ́n rọ ọmú pé tó bá sí náà wọ́n á láǹfààní ṣáájú kó tó di pé òun wọ̀ ọ̀ sásọ kó ti wá wọ̀ tán wá ń sásọ òsì lọ́n fẹ́ kọ́ gbẹ láàrin ìṣẹ́jú mẹ́wàá ọ̀dájú pọ̀ gbádùn. ẹni tó bá wá fi sílẹ̀ ṣe nítorí kíkọ́ yẹn ó lóun òròjú ló ń sùn ní òjẹ́ kó òun lè ṣe rọmọbọ́nà yìí báyìí ẹnikẹ́ni tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ní pè ní kèfèrí o mùsùlùmí náà pè ṣùgbọ́n ti ṣe ọlọ́run ọba ní ẹ̀ṣẹ̀ ńlá pòkìsì ni pòkìsì ni tó bá ṣe sọláàtì sọláàtì rẹ̀ ọ̀la làáfíà ṣùgbọ́n pòkìsì sọ̀tọ́ máa pè yàn pòkì ọ̀wá lóyún ti ẹ̀dá kí lọ́dà ń bẹ̀ pòkì òun náà ni ọ̀daràn ẹni tó ṣe é pé òfin ọlọ́run ọba kì í kọlọ́wọ́n bá máa ṣàwà ní pòkì. wáyé o Ramadan ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí. wọ́n ń bẹ nínú àwọn mùsùlùmí yìí báyìí tó ṣe pé ńgbà tí Ramadan gan dé la tó mọ àwọn mùsùlùmí. ní ìgbà tí Ramadan ti dé àdámọ̀ pé mùsùlùmí ni mùsùlùmí ń bẹ wọ́n pè hayya ala salah kò fi dọ́kàn dáhùn rè hayya ala kò fi dọ́kàn dáhùn rè Ramadan wa dé ọwọ́ mùsùlùmí kò kí ìwọ nìwọ tó rò pé rọmọbọ́nà nìkan ńlọlọ́ọ̀ni kẹsìn ọgbọ́n tó lọ́wọ́ bá wa sọ ni ó ní wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa rẹ títí tí kò èyí ti tó fi jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láwùjọ yorùbá yìí àwọn ẹ̀sìn kún kankan wọn kún kankan wọn kún kankan àwọn máa sin náà wọn máa tẹ̀lé tọ́ náà ìwọ́ tákìtì sin náà bá rẹ ìwọ náà wọn máa bá ń bi tí ọ̀dà ó lè láwọn lọ orí òkè kan àwọn lọ sàdúrà ìwọ ọmọ mùsùlùmí kí lọ wá lọ sórí òkè òfin mọ́sálásí sílẹ̀ ọ̀yàn lódì òsín náà wọn bá wa ọwọ́ àlọ́ lọ sórí òkè ọlọ sórí òkè ọlọ sàdúà a'udhu billahi minash shaitani rajim Ramadan náà wáá dé àwọn arí àwọn ojú tuntun tuntun wọn á bẹ̀rẹ̀ sí ní yọjú sínú mọ́sálásí ládùúgbò níbo lẹ́yìn ti wà tẹ́lẹ̀ ẹ wá dálẹ̀ ni kí ló ṣe yín sẹ́yìn ìsìn náà wọn bá tẹ́lẹ̀ ṣé ẹ rò pé Ramadan náà nìkan lọ́lọ́ ní kẹsàn-án ni àsìkò yóò kù kí ló dé tẹ̀ ń tẹ̀sìn ṣeré ṣé ẹ̀yin ọmọ pé kò sásìkò tó lọ́wọ́ bó lè pa yín ni tó o bá wá kú kí lẹ́sẹ̀ ti jábọ̀ fọlọ̀ ṣé o rò pé àlìjẹ́nà eré ni àbẹ̀rù pé lẹ́kùn àlìjẹ́nà ó dàbí ilẹ̀kùn ọjà ni léyìí tó ṣe pé tí ọjọ́ ọba sì fún alẹ́ fò gànà ká wọlé tó o rò pé bẹ́ẹ̀ làlìjẹ́nà rí ni kí ló dé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí láwùjọ Yorùbá yìí wọ́n ń tanra wọn jẹ ni ìfi ẹni tí ó fẹ́ wọ àlìjẹ́nà ó ti pọ̀ jù lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń pera rẹ̀ mùsùlùmí láwùjọ Yorùbá yìí báyìí kí ló dé tó ti jẹ́ pé tí rọmọbọ́nà bá tún ti kásẹ̀ ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tún kẹ́ nínú ó tún di rọmọbọ́nà míì a'udhu billahi minash shaitani rajim ṣé ẹ̀yin ọ̀fẹ́ wà lìjẹ́nà ni ṣé ẹ̀yin ọ̀fẹ́ jẹ́ni tí ó bọ̀ lọ́wọ́ àwọn wọn náà ni kọ́nà wọn bá kó sèmi lọ́mọ àlìjẹ́nà àti wọn náà kọ́nà wọn bá wọn sì wá lọ́mọ náà wáyé o ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká mójútó ẹ̀sìn ní làwọn ẹni tí kìí sin náà àfi lóṣù Ramadan náà nìkan. bẹ́ẹ̀ni kò sí tó burú kọjá pé ẹ̀sìn rẹ ó tún lékele sí nínú oṣù Ramadan ìṣe dáadáa rẹ ó tún lékún sí nínú Ramadan ìtọrẹ àánú rẹ ó tún pọ̀ sí nínú Ramadan kọ́pọ̀ sí kó lékún sí kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ ká máa ṣe rárá ká máa fi sun Ramadan ká máa retí pé ńgbà Ramadan náà bá tó dé láti òsín náà tí wọn gbọ́dọ̀ bá lọ́dọ̀ mùsùlùmí ẹni tí kìí bá ti sùn náà fìlósù Ramadan nìkan wọn ò lè pè mùsùlùmí o wọn ò lè pè mùsùlùmí bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ní ìsìn tó o bá ti wá mọ̀ kó o tún tẹ̀síwájú pẹ̀lú táwọn máa sin náà lọ lẹ́yìn Ramadan ìgbà náà lọ ṣe di mùsùlùmí padà àmọ́ tó bá ti mọ̀ pé Ramadan náà nìkan Ramadan náà nìkan náà sì ní àjẹpẹ́ jókòó ńlé rẹ fira rẹ lọ́kàbalẹ̀ máa jẹun rẹ kọ́ ọ máa yó kúkú ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà àbúrò kó kọ́ lásán ọ̀sán ni di mùsùlùmí o kọ́ bastard kí wọ́n kẹ́ fèsì wọ́n sì wọ́n sì yàn sọ lóko wọ́n sì yàn sọ lóko àwọn rò pé yóò jẹ́ mùsùlùmí ni àwọn ọmọ pé káfíìrì náà jẹ torí de eléyìí ó yẹ ká mójútó ẹ̀sìn wa nígbà tí wọ́n tó dé báyálé tó bímọ tó níyàwó tó èsì lọ ìyàwó rẹ ti fi fẹ́ sí lọ ọmọ rẹ ti fi fẹ́ sí lọ ìdúnnù tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kàn jókòó mùsùlùmí láwùjọ yorùbá ni wọ́n ò fi nǹkan kan sí lọ nígbà tí wọ́n bá sọ lọ́wọ́ pé bàbá òun ò fi kọ́ báwọn kọ́ ọ̀run wọn bàbá lọ́rọ̀ pọ̀ sí bẹ́ẹ̀ náà sì ni tó bá dijọ́ gbẹ̀ndà òkè yẹn ọgbọ́n tánà bí sọlọ́lá àlè wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo yín pátá lolùdarán jẹ gbogbo yín pátá lọ́lọ́run bó ti bi léèrè nípa tó fún dájẹ ní ìgbà míì gan ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí wọ́n jẹ́ aṣíwájú tí wọ́n lè wà wò kọ́sì wọn àwọn gan aṣíwájú aṣinilọ́nà láwùjọ yorùbá yìí báyìí ìwọ tó ń pè láàfà tọ́jú kẹ́yìn náà lẹ́nu tó máa ń tẹ̀ ń pè láàfà wọ́tọ̀ yẹ kó máa sin náà wọ́tọ̀ yẹ kó síwájú àwọn èèyàn wọ́tọ̀ yẹ kó wọ́n rí níwájúwájú níbi ká sin náà káwọn náà fi dàtẹ̀lé ọ káwọn náà máa sin náà ṣé bí wọn náà lọ́mọ tẹ̀sìn ṣeré síbí wọn náà lọ́mọ tẹ̀sí gbálẹ̀ ebi wọn náà lọ́n tún ṣèṣekúṣe tó tún sọ̀sọ̀kúsọ tó tún hùwàkiwà kí ló ń fẹ́ kún wò kún wò kọ́ sí lára rẹ̀ nígbà tí a jókòó ń bì kan sọ̀láàtù gbòòrò tó ẹ̀ dìde sọ̀láàtù làásùrì tó ẹ̀ dìde sọ̀láàtù magrebi tó ẹ̀ dìde ẹ̀kọ́ yìí lẹ́fẹ́ kó àwọn èèyàn bẹ̀ kí lẹ́fẹ́ kó mú jáde bẹ̀ sọ̀láàtù ìwà pàtàkì ẹ̀yin ò ní dìde ẹ̀yin ti gbàwé pé ẹ máa ṣe ìsòkò sí tọkọ náà ló fi jẹ́ ike ẹ̀yìn ọ̀kẹsìn kún tí ìwà ọ̀bá sì ti kẹsìn kún kí ló ń fẹ́ káwọn èèyàn ṣe ìdá kẹ́ni rọ́bùn bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ fi rọ̀ ríbà fẹ̀símẹ́tò ẹ̀lẹ́lì bẹ́ẹ̀ ti kò lóbo mu rọ́ọ̀sù wọn nígbà tí baálé ilé bá ti gbé lu gàgà tí ń lù kí lè ń fẹ́ kára lé ọ̀sẹ̀ kí lè ń fẹ́ kára lé ọ̀sẹ̀ ṣùgbọ́n àwọn máa tẹ́lu àwọn àwọn ọmọ ibi tó ṣe pé téèyàn bá ń lọ bẹ pẹ́rín ẹ̀sìn islam rẹ̀ bàjẹ́ ibẹ̀ lẹ́gbà tí wọ́n ń tú lọ tó ń tú yáyá tó ń tú yáyá tó ń tú lọ bẹ̀ nígbà tí èsè pé èèyàn ọ̀ka islam kù ẹ̀ máa ń ti ń jẹ́ islam iná ló fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ mùsùlùmí lónìí wọ́n ti sọnù. ramadan àwa adé tán kálukú wa di mùsùlùmí òjijì ramadan àwa adé tán oníkálukú o nítorí pé àwọn ṣayapéyì wọ́n ti kó wọn wọ́n ti sọ wọ́n ní sẹ́kẹsẹkẹ mọ́lẹ̀ tí bá ti sọ nínú ọ̀kan nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe nínú Ramadan yìí náà ìgbà nàbí sallallahu alaihi wasallam ó ní tí Ramadan bá ti dé futihat abwabul janna wọ́n ṣí àwọn ẹlẹ́kùn àlùjànnà wa ghulliqat abwabun nar wọ́n ti àwọn ẹlẹ́kùn náà wa suffidat ash-shayatin wọ́n sì ran àwọn ṣèitán wọ́n ràn wọ́n ní sẹ́kẹsẹkẹ mọ́lẹ̀ ókè ọ̀yàwó alẹ́nu abájọ abájọ abájọ tẹ́ ti ráyè nísìn abájọ tẹ́yìn náà ti darapọ̀ mọ́ mùsùlùmí nísìn ṣètọ́nì tí ń ba yé ń jẹ́ ṣètọ́nì tí èdè kẹ́ rójútùú tọ́lọ́ wọn ti sólókùn mọ́lẹ̀ abájọ owótú ọ̀yàwó alẹ́nu tí máa ń yàwó lẹ́nu sábàbí lọ gbọ́n ìdí tí mọ́ṣáláṣí fi máa kún tí mùsùlùmí fi ń ṣe islam lóṣù ramadan nù tí ramadan bá ti lọ tán báyìí wọ́n tún ti padà wọ́n tún ti gba tíkẹ́ẹ̀tì wọn padà ọmọlẹ́yìn ṣe ìwà tó àwọn ṣe siyam Ramadan tó ń ti mójútó Islam kí Ramadan ò tó dé tẹ́tí sọláàtì rẹ̀ ọ̀tẹ̀tì zakati rẹ̀ kọ̀tẹ̀tì hajj rẹ̀ kọ̀tẹ̀tì okú oríire wọ́n ni mùsùlùmí òdodo mùsùlùmí dákẹ́ fi gbogbo ìgbà sí náà mùsùlùmí tó ṣe pé bí ṣe mójútó ra rẹ̀ ní mójútó yàwó mùsùlùmí tó ṣe pé bí ṣe mójútó yàwó ní mójútó ọmọ mùsùlùmí tó tún pàkíyèsí àwọn òbí rẹ̀ torí ìtàwọn òbí wa ń ṣe tọ́ da alhamdulillah eléyìí tó bá kú díẹ̀ káàtó ẹ pàkíyèsí bàbá yẹn pàkíyèsí ìyá yẹn nítorí pé ẹni tí ó bá ti nífẹ̀ẹ́ bàbá àtìyá rẹ̀ kò dájú wípé yóò lè pè wọ́n sí di dáadáa òṣìṣẹ́ dáadáa kan tó dáa tó ga tó góńgò bí islam wàá pè bàbá rẹ̀ sí islam gidi wàá pè ìyá rẹ̀ sí di islam gidi nítorí pé tí bàbá wa bá ń ṣe islam gidi tí màmá wa bá ń ṣe islam gidi ara wa la kọ́kọ́ ràn lọ́wọ́ náà ṣáájú kó tó jẹ́ ràn lọ́wọ́ fáwọn òbí wa torí pé ilé owó tòrò ilé fámìlì wa yóò sunwọ̀n nítorí pé àwọn bàbá ti gbẹ́sìn yìí kò sínú pé ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn iná mọ̀ wá fà fa mara mọ́ra lọ́wọ́ bíi fẹ́ràn oníkàlùkù ọmọ sọ pé ẹ̀ ń sèǹtì tó sọm dáa sèǹtì ń sèǹ dáa ẹ̀yìn ìwọlé lẹ́yìn níta ti wà láyé ká tó bí ẹ̀ ẹ̀ gbọ́ sọkúsọ. nígbà táwọn bàbá yín bá ti gbẹ́sìn yìí táwọn yín ti tòrò family house yín ti sunwọ̀n torí ẹ̀ àwọn bàbá yín náà tó ń pè wọ́n sẹ́sìn Islam tí wọ́n náà ń dáadáa tí Ramadan náà sì dé tó tún jẹ́ pé o tún tẹ̀síwájú pẹ̀lú ẹ̀sìn ìwọ ló kú oríire oníkálukú wa kọ́ máa wò ó irú àwọn ọmọ wo lẹ́ ń fẹ́ kán gbẹ̀yìn ẹ̀yin àgbàlagbà ẹ̀yin aṣíwájú nídìí ẹ̀sìn irú àwọn wo lẹ́ ń fẹ́ kán gbẹ̀yìn síbẹ̀ yìí ṣe ń ṣe yí báyìí sọ́dà tẹ́sí ní ọmọlẹ́yìn tó dáa tó jẹ́ pé òun náà máa ṣe dáadáa lẹ́yìn ni ẹ rántí pé àmàlà ní gbogbo ìgbésí ayé tá wáyé ọlọ́run òbí kálukú léèrè ọlọ́run òbí kálukú léèrè bọ́ bá já síwájú nípa ọ̀rọ̀ ẹ̀sìn kó o lọ sí fàwọn èèyàn lẹ̀sìn nígbà tí wọ́n fi filẹ̀ ayé lẹ̀ dáadáa wo ló fi kọ́ wọn àyídá wo ló sí wọn lọ́wọ́ kúrò nídìí rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bí ọ lórí nígbà tó bá dijọ́ ọ̀gbìn alkiyam nítorí pé àtijọ́ síwájú kò ṣòro bíi ẹrù tí ń bẹ́ǹdì rẹ̀ ẹrù tí ń bẹ́ǹdì rẹ̀ wàhálà ni so kéèkàn ṣe pé àjọ síwájú àwọn àmà kúrúkú àmà kúrúkú níwájú àwọn èèyàn àwọn èèyàn mọ̀ wọn òkú èèyàn pàtàkì kan fẹ́ kọjá táni èèyàn pàtàkì náà níwájú ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ẹni tó bá ń páyà ọlọ́wọ́n ọba jù ní inna akramakum inda Allahi atqakum torí délé ọ̀dọ̀ wa jama ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn islam wa o ẹ máa rántí ní gbogbo ìgbà àfẹ wo alìjáná làásìn ṣe islam àfẹ wọnà làásìn tẹ̀lé tà nàbẹ wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam wáyé o ìwà mùsùlùmí gidi tó ń ṣe sùyàmù ramadan kí ni nǹkan ba ramadan máa ba wọn lọ báyìí jíjẹ àti mímu ramadan ẹni ma jẹun ẹni tó bá máa ma ní ọ̀sán Ramadan sùyàmù rẹ ti bàjẹ́ o kásàkíyèsí eléyìí báyìí o ọ̀gbọ́dọ̀ màmá jẹun ọ̀gbọ́dọ̀ màmá nìyí ní ọ̀sán Ramadan. nǹkan míì títún máa ba sọ́ọ̀mù Ramadan jẹ́ náà ní kéèyàn ma kọ́ bá ìyàwó rẹ lò ní ọ̀sán tó bá jẹ́ pé bíbá ìyàwó rẹ lò ọba ba Ramadan rẹ jẹ́ báwo zina tó sì ti fi tó ti tó ti ṣe àlàyé irú ìyàtà gbọ́dọ̀ fi jẹ ẹni tó bá ṣe zina àjẹpọ̀ náà hadun min hududillah ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ni tọ́lọ́n ti dá ìyà tí wọ́n sì fún ẹni tí ó bá ṣerú ẹ̀ṣẹ̀ yẹn ẹ dákun jọmọ ẹ jẹ́ ká kíyèsí ara ẹ jẹ́ ká kíyèsí ara obìnrin tí ì bá ti sọ obìnrin rẹ kí ni ẹjọ bá débi máa bẹ́ẹ̀ obìnrin tí ì sọ obìnrin rẹ kí ni ẹ bá débi máa bọ́ sòkòtò obìnrin tí ì sọ obìnrin rẹ kí ni ẹ bá débi súnmọ́bì a'udhu billah a'udhu billah ìbàjẹ́ lélẹ́yìn ìranu ni tí wò ní fẹ́ fún yàrá rẹ̀ ìrégbèmí tí wò ní fẹ́ fún ọmọ rẹ̀ rádaràdá ni tó ní fẹ́ fún ìyàwó rẹ̀ kátàkátà ni tó ní fẹ́ fọ́kàn nínú mọ̀lẹ́bí àbúrò àbẹ́gbọ́n rẹ̀ àbúrò àbẹ́gbọ́n àyà rẹ̀ àbúrò àbẹ́gbọ́n bàbá rẹ̀ lóbìnrin ó ní fẹ́rù rẹ̀ fún un kí ló á dé irun táwọn ọ̀fẹ́ fúri ara wa táwọn àmọ̀ fi lọ́mọ làkejì zina haramu ni o zina haramu ni o kò yí aláàrò tí ò mọ nǹkan kan nípa ẹ̀sìn ọlọ́run à ń bọ̀sibọ́sì tó fi wá jẹ́ pé táwọn èèyàn bá mọ̀ wá dáta lóríṣiríṣi wọn sọ pé lágbájá ebi lè máàmù ni lágbájá ìbá àpá ni lágbájá ebi kẹ́ni ni ẹ̀ ń ṣe zina ní kulala a'udhu billah adúpẹ́ sọ́lọ́n pé rúre ṣẹlẹ̀ láwùjọ tiwa ń bì àwọn èèyàn níbẹ̀rù ọlọ́run kọjá bẹ́ẹ̀ zina haramu ọ̀run náà yẹn lọ́jọ́ lórí gbogbo èèyàn fi hàn jìnnà sí nínú jìnnà sí zina ó náà ní kíkọ sọ ojú rẹ̀ ọlọ́ọ̀ni ìbàjẹ́ ni ìbàjẹ́ ni ojú ọ̀nà burúkú sí ni torí délé ọ̀dọ́ wa wa agbọ́dọ̀ jìnnà sí nínú jíjìnnà sí ni kò rẹ ojú rẹ nínú jíjìnnà sí ni kò fẹ́yàwó tíyàwó kan ọba tó ọfẹ́ méjì tí méjì ọba tó ọfẹ́ mẹ́ta tí mẹ́ta ọba tó ọfẹ́ mẹ́rin kò sí nǹkan kan lẹ́yìn mẹ́rin so ọlọ́run bá ti mọ̀ wa ọlọ́dà wa ọmọ tó ń kó sínú ọkàn wa ọmọ tó ń kó wa kò tọ ẹni tó báyàwó rẹ̀ lò ní ọ̀sán Ramadan asọkósọ́nù rẹ̀ bàjẹ́ báwo wá lẹni tí ń ṣe zina. bákan náà nínú títún máa bá sùyàmù jẹ òun náà ní kéèyàn ọmọ àmà fún ara rẹ̀ kọ́ wá ọ̀nà kan kọ́ gba ọ̀nà kan kó fi mú kí àtọ̀rọ̀ jáde nídìí rẹ̀ kọjá pé ńlọ́mà bí máa lọ́ọ́ fìdí gbògiri ni àbí ń fìdí gbò nkankan àbí ń fi nkankan ń fi nkankan gbò ìdí títí tó fi di pé màní ìjáde tó ẹni tí màníyàn bá ti lè jáde lára rẹ̀ táàtọ̀ bá ti lè jáde lára rẹ̀ báyìí látàrí pé wọ́n lọ ọmọ bó ṣe mú jáde eléyìí báyìí sọ́mu rọ̀mọ́bọ́nà rẹ̀ náà ti bàjẹ́ o bákan náà ẹni tó yẹ pé òun pẹ̀lú ìyàwó rẹ̀ ọlọ́ fẹnu kọnu pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n wá fẹnu kọnu wọ́n fara wọn wọ́n fara wọn fara wọn títí ó fi di pé àtọ̀jáde ń di rẹ̀ rọ̀mọ́bọ́nà rẹ̀ bàjẹ́ o so ẹnjọ́ sì jẹ́ pé bẹ́ẹ̀ fẹ́ ló lò ẹ̀ vaseline ló lò ògiri ló lò tó fi di gbogbogbogbogbò tí tó fi di pé nǹkan kan jáde lára rẹ̀ tó ẹni tó bá ṣe bá rọmọbáwọn rẹ̀ bàjẹ́ o tó lẹ́yìn náà islam kò máa sọ fún wa pé nítorí pàǹsẹ̀ rọmọbáwọn ọ̀gbọ́dọ̀ báyàwó rẹ̀ lò rárá ṣùgbọ́n tó sọ ni pé ó fàsìkò sí ó fàsìkò sí má báyàwó rẹ̀ lò láti ìgbà tálífàjà rẹ̀ bá ti yọ títí tí ó fìdí pé òun wọ̀ tóun bá ti wọ̀ ọ̀nà ti là fún tóun bá ti wọ̀ ọ̀nà ti là fún gẹ́gẹ́ bó ti tọ́ pípé kọ́ jẹ́ kó mu ó ti tọ́ pípé kó kó báyàwó rẹ̀ lò àjẹ́ pé gbígbóbìnrin lò ó ní í ṣe pẹ̀lú jíjẹ àti mímu tí àsìkò tá a wà nù rẹ̀ bá tọ́kú ká jẹ ká mu àjẹpọ̀ tọ́ka bóbìnrin wa lò tí ò bá tọ́kú ká jẹ ká mu nínú rẹ̀ àjẹpọ̀ kọ̀ tọ́ ká bóbìnrin wa lò nínú rẹ̀. ǹjẹ́ tó bá jẹ́ pé rọmọbọ́n la wà nínú títí máa ba rọmọbọ́n jẹ́ mọ́yàn lọ́wọ́ ni ẹ o ò náà nìyí pé àsìkò rọmọbọ́n ta wà yí báyìí ebi wa ń pọ̀ wọ́n wá sọ pé abẹ́rẹ́ kan wà tó pé tó bá ti ni ebi kan ò ní pààyàn ọwọ́ àlọ́ gba abẹ́rẹ́ ọwọ́ àgbà inú rẹ̀ wá ó ṣe tandi bí ìgbà tó ṣe pé o ti jẹun ẹni tó bá gbarú abẹ́rẹ́ bẹ́ẹ̀ rọ̀mọ̀bọ́nà rẹ̀ ti bàjẹ́ o ẹni tó bá wá sí ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí ní àmọ́ àmọ́ ṣe tó sì rántí wípé òun ṣe sọ́ọ̀mù rọ̀mọ̀bọ́n rọ̀mọ̀bọ́nà rẹ̀ ti bàjẹ́ nínú nǹkan tó tún máa ń ba rọ̀mọ̀bọ́nà jẹ́ akramakumullah òun náà ní kí nǹkan oṣù dé tí nǹkan oṣù bá ti dé fóbìnrin báyìí rọ̀mọ̀bọ́nà tọjọ́ yẹn ti bàjẹ́ bí káyé pé ó ti ń kẹ́nu róbọ̀ láti ìgbà tá alifájàrí ti yọ títí ó fi wá di nǹkan bíi aago mẹ́fà àbọ̀ ó wá ṣẹlẹ̀ pé àsìkò tí ìsinmi bọ́ sí ọjà sí bíi káípé aago méje ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìṣẹ́jú márùn péré ní bẹ láàrin àsìkò sínú sí ìgbà tí nǹkan oṣù dé Allahu akbar àjẹpé Ramadan àtọ́jọ́ yẹn ó ti bàjẹ́ o nítorí pé kótó di àsìkò kótó di kóbìnrin yìí sínú kásìkò sínú tó tó ẹni nǹkan oṣù dé fún un tọ yóò máa san padà lọ́dọ̀ mi bẹ́ẹ̀ náà lẹ̀jẹ̀ bí ma tó bá dé tó náà bá ti dé so a jẹ́ pé rọmọbọ́n àti bàjẹ́ fún obìnrin yẹn lọ́dọ̀ yẹn bí obìnrin tí ń rọbí nínú oṣù rọmọbọ́n so ń rọbí lóṣù rọmọbọ́n ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde ó bí ma so eléyìí rọmọbọ́n àtijọ́ yẹn ó ti bàjẹ́ yóò máa san padà. akramakumullah nǹkan míì nínú títún máa ba rọmọbọ́nà jẹ́ kí wá sí rọmọbọ́nà nìkan ló máa bàjẹ́ ó máa ń ba gbogbo nǹkan jẹ́ kọ́lọ́ọ̀dá fún wọn kọ́ fi ṣàdánwò fún wa òun náà ni arida anil islam kéèyàn olóhùn ọ̀sẹ̀ islam islamu ẹni tó bá ti lóhùn ọ̀sẹ̀ islam ni òun ya kèfèrí òun ọ̀sẹ̀ islam ni gbogbo ṣẹ́ rẹ̀ gbàjẹ́ o nítorí pé rọmọbọ́nà nìkan kọ́ sọláàtì rẹ̀ gbàjẹ́ zakati gbàjẹ́ hajj rẹ̀ gbàjẹ́ imani rẹ̀ ti dàrú òun gangan ara rẹ̀ ó bàjẹ́ kọ́lọ́n kọ́ sànù wa rida anil islam kéèyàn olóhùn ọ̀sẹ̀ islam máa ìmọ̀ ni eléyìí gbogbo àwọn nǹkan tí ó máa ń ba ramadana yìí jẹ́ a lè darí rẹ̀ sí oríṣi ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn fi nǹkan kan kó fi sínú ara rẹ̀ ní nǹkan tó ṣe wípé yóò ṣe ara láǹfààní yóò sì jẹ oúnjẹ fún ara yóò mú kí ara kó lágbára téèyàn bá ti lu ọ̀kan nínú eŋti ń ṣiṣẹ́ báyìí ọba ramadana jẹ o eŋti wúlò fara rẹ̀ tí ó jẹ oúnjẹ fara tí ó fara lálàáfíà tí ó mú kára àti nǹkan míì tó ṣe pé ọjà ti jíjẹ àbí mímu bí ẹni tá a lọ gba abẹ́rẹ́ tí máa jẹ́ kéèyàn yó tó ẹni tó bá ti ṣe ọ̀kan nínú àwọn eléyìí ọ̀dájú pé rẹ ti bàjẹ́ o. ìgbà míì gẹ́gẹ́ nǹkan míì ọ̀wọ́ ara nínú yìí náà ṣùgbọ́n tó kan aburú sára rẹ̀ nítorí pé bí rọmọbọ́n náà bẹ̀ bí rọmọbọ́n náà sì haramu ní ká mọ̀ jẹ èèwọ̀ ní ká mọ̀ jẹ ńlọ ń gbọ́ yẹn tí abẹ́fẹ́lẹ́ tó bẹ́ ọ lọ́wọ́ tó wá kẹnu bọ́ tó wá kọ́wọ́ bọ́ ní tó ń fẹ́ jẹ mu ah ọlọ́run má jẹ ọ̀pọ̀lọpọ̀ mẹ̀sìn Islam wàláì problem ni ẹ ọ abẹ́ bù ọ lọ́wọ́ ọ wá kọ́wọ́ bọ́ ní pé ẹbẹ́ jẹ òun náà ni ni wọ́n ń fà á mu ọlọ́run má jẹ Islam ṣe kọ́ jẹjẹ kó mọ̀ jẹ ó ṣe léèwọ̀ ó ṣe léèwọ̀ innama kulla ajidu. قلنا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون دما إلا أن يكون ميتة أو دما أو لحم خنزير إلا أن يكون ميتة أو دما مسفوحا ọlọ́run ní kánàbí sọlọ́lá àdùsọ́lá nǹkan sọ wípé òun ò rí nǹkan kan tọ́lọ́run ṣe léèwọ̀ nínú tọ́lọ́run sọ kalẹ̀ fún un àyàfi kí nǹkan náà jókòó ń bẹ́tẹ̀ ẹran àwùjọ mi mẹ́sùwọ́há àbí ẹ̀jẹ̀ tó pọ̀ ẹ̀jẹ̀ tó pọ̀ èèwọ̀ ni. ẹ̀jẹ̀ jíjẹ èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ jẹjẹ ńṣe ni ẹ̀sìn islam gbà ipe ẹni jẹ ẹ̀jẹ̀ tí ń bẹ lára ẹran tẹ ẹ rà lẹ́yìn tẹ bá sìn tẹ sìn tẹ sìn tẹ sìn tẹ sìn tẹ sìn tẹ bá ti sìn débi kan tẹrun ó fi wá di rọ́bà ó ti tó bá ọwọ́ ẹ̀jẹ̀ tó bá wà kú lára rẹ̀ eléyìí tó ṣe pé yóò rò mẹ́ran kò sí ní tó burú nu eléyìí àmọ́ kí nǹkan kan wàá bu ọ lọ́wọ́ ọmọ wa mu ẹ̀jẹ̀ àbótiẹ̀ wàá bu ẹ̀jẹ̀ sínú kọ́ọ̀pù ó ń mu eléyìí dàbí tọ́níìkì ọ̀gbọ̀dọ̀ mu èèwọ̀ ńlá òfin ọlọ́ bákan náà nǹkan mìíràn tún wà táwọn èèyàn tún máa mu eléyìí tó ṣe pé fara láǹfààní aburú ni fara gẹ́gẹ́ bíi kéèyàn máa mutí kéèyàn máa mu burúkutu ọtí kà ẹ̀ẹ́n àbí kó tiẹ̀ jẹ́ pẹ́ mu gbogbo àwọn àmúkúmu tó ń mu bí ògógóró pẹlẹbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn rọ́bìṣì yẹn gbogbo ẹni tí ń mu gan mọ̀ pé kò wúlò gbogbo ẹni tí ń ta náà ó mọ̀ pé nǹkan burúkú ló ń ta ẹni tí ń ṣe gan ó mọ̀ pé nǹkan tó lè ba tèèyàn jẹ́ ló ń ṣe kámẹ́sẹ̀sẹ̀ tí ìsọkúlọ̀ ń ṣe léwọ̀ kí ló dé tó fi jẹ́ pé wọ́n máa fọ ara rẹ̀ bàtà ara rẹ̀ jẹ́ èèyàn mọ̀ fọwọ́ ara rẹ̀ sọ́ra rẹ̀ dìdàkudà èèyàn fọwọ́ ara rẹ̀ ọmọ tí wọ́n bí dáadáa tínú òbí ń dùn ọmọ tí bí dáadáa tínú gbogbo aráyé ń dùn nípa àwọn bímọ ìwọ náà lọ́wọ́ àlọ́ máa mọ̀mú kó ìwọ náà máa jẹjẹ àti di pé eyín rẹ̀ ò ní sẹ́sẹ̀ faráyé gbogbo eyín dídàkudà máa wọn ni ti dàrú gbogbo ọkàn gbogbo báyà ló ti dídàkudà kí lọ ọtí mímu kí lọ ìjẹkújẹ jíjẹ tí ọba wa mú bẹ́ẹ̀ náà tó ọba mú bẹ́ẹ̀ tó ọba bẹ́ẹ̀ fún ah, ọbọlọ́npadì ọbọlọ́npadì torí délé yìí ìwọ́tọ́ ẹ̀kọ́ tí títà lọ́yàn láàyè ọ̀yá àpáti ìwọ́tọ́ ń bá wọn polówó rẹ̀ ọ̀yá àpáti ọtí mímu ẹsẹ̀ ń tọ́da ọtí mímu ẹsẹ̀ ń tọ́da ẹ̀bẹ́ yìí náà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ máa ṣe yàn láàyè tó bá dé hospital ǹjẹ́ ọmọ bí ọ lónìí kìsẹ́ máa mu sìgá ni àbẹ́ máa mu tì ẹ̀rọ sìgá náà gan kí láǹfààní tó wà ń bẹ̀ èéfín burúkú lásán tó ń fa àmú èéfín kéèfín tó ń fa àmú yóò tún mọ́tí yóò tún máa dà sọ́ọ̀n kí ló dùn bẹ́ẹ̀ ìmọ̀kúmu lásán ẹnìkan ọjà náà mọ́ mọ́tò lẹ́nu mọ́tò yìí wá ń tẹ̀fẹ̀rẹ́ fún ń tẹ̀fẹ̀rẹ́ fún ń tẹ̀fẹ̀rẹ́ fún pé ọlọ́kùnrin ah, ọ̀fẹ́ para rẹ̀ ni ọ̀fẹ́ para rẹ̀ ni àwọn yẹn ni àkò ah, lè gbọ́ ó ti gbà pé ó ti gbà pé ìwà ń fi lójú títì bí ẹni tó ṣe pé nǹkan rọ́ọ̀lù bí nǹkan oṣù rọ́ọ̀lù òun náà rọ́ọ̀lù nǹkan wọn ni ah ọlọ́run màmá ṣàánú wa bí ìgbìyànjú sì mú wa ara rẹ̀ tó fi lọ́ọ́ ra ń tọ́wọ́ aṣọ di wèrè báyìí alhamdulilayi rabil alamin adukashan ọlọba ọlọba asan olùmọ ní ẹsùn olóore ọ̀rọ̀ náà láti gbọ́ látàárọ̀ ẹ̀jẹ̀ amúlùkọ́lẹ́bà àti àǹfààní lọ́pọ̀lọpọ̀ ẹni bẹ́ẹ̀ rìbí tó ń tọ́ bá gẹ́gẹ́ sí mẹ́nu bá fún wa ẹni tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe sọ́lá ìgbà tó yọ màdán ló di pé gba rọ̀mọ́dán rọ̀mọ́dán tó tó wá lóhun náà gbà náà tó ní ìdíjọ́ bá yẹ sọ́lá tẹ́ yọ kan ó lè fi méjì lẹ̀ yóò sì mẹ́ta yóò fi méjì se tọ́ba wá dẹ́yìn rọ̀mọ́dọ̀ yẹn náà tí ò wáyé sọ láti mọ kápẹ́ sọ láti rẹ̀ pé lọ rọ̀mọ́dọ̀ tó wá dẹ́yìn rọ̀mọ́dọ̀ kò sí sọ láti mọ kéèyàn dájọ́ olóyè. ẹni tó bá ti jẹ́ pé rọmọbọ́nà nìkan o dé ló di mùsùlùmí ó sì ti mọ̀ pé tí rọmọbọ́nà bá ti lọ wọn ò ní ṣe ìsìláàmù mọ̀ kí o ó ń tanra rẹ̀ jẹ ni ó ń tanra rẹ̀ jẹ ni irú rẹ̀ sì gbọ́dọ̀ kú kẹ́ sí sọ láti sí lára irú rẹ̀ gbọ́dọ̀ kú kẹ́ lọ́n tẹ́lẹ̀ ń pín ogún rẹ̀ nílànà ẹ̀sìn Islam so ẹni tó wá jẹ́ pé ó ń ṣe rọmọbọ́nà náà lọ ìdákúrekú ló máa ń ṣe sọ láti àṣedànù lásán ni tí rọmọdán náà bá tán yóò máa sin lọ àṣedànù lásán ni nítorí pé gbogbo ẹni tí ìbá ti ṣe sọdá kò lè ní sùyàm gbogbo ẹni tí ìbá ti ṣe sọdá kò lè ní sùyàm. alhamdulilayi rabbil alamin ọ̀rọ̀ ní agbọ̀n ẹ̀yà ajámojútó sọ̀lá ti wà ní ṣíṣe ọ̀ràn yẹn ni ọmọ ìyá kan náà.